إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أركب الله وبركاته atọ́rọ alékún ìkẹ́ ọlọ́ọba àti orí àjẹjẹta ọlọ́ọba àti anú ọlọ́ọba fún annabi sallallahu alayhi wa alihi wasallam ẹni tí ọlọ́ọba alékẹ́ láti ọrọ sí ìwàgbá ńláyé láti lè bá ike jẹ́ ìkẹ́ àti anú gbogbo àgbá ńláyé pátá atọ́rọ alékún ike ọlọ́ọba àtúrí agbẹ́gbẹ́ tó ọlọ́ọ̀bá yìí bá ti tọrọfà nẹ́bí àtọrọfàwàlá alẹ́ ẹ̀ náà àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kanwá náà tí a ń rí ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ alkayama ibadallah ẹ̀rí ìmọ̀ ọlọ́wọ́ ba lọ́kan nípa ìsẹ̀ ọlọ́wọ́ ba ní ọ̀kan nípa ìnímà nípa ìjọkasoso ọlọ́wọ́ ba òun náà nìkan tí a ń gbéyàwó lọ ní khutbah wa yìí lórí agbárin yìí òun náà ni a ìfẹ́ tí máa tẹ̀síwájú insha Allah ni a títí tí ọlọ́run bá ní kí ọlá tí ó fi ní kí a bá débi tí ó lápẹẹrẹ adẹ́mìdẹ̀ ọlọ́run bá kí ó jẹ́ kí ó ṣàǹfààní fún gbẹ̀lì kọ̀kan wa nílé ayé ní báyìí àti ní ọjọ́ gbẹ̀dà wa ó tàtàrà eléyìí ọlọ́run bá kí ó fọ̀ wá mọ́ níbi àwọn ibi tí a ti kẹ̀rì sí nínú àwọn nǹkan tó ń bá tàwíìdù jẹ́ bákanáà kọlọ̀wọ́ alékẹ́lá kí ó fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí eléyìí tá ti gbọ́yé nínú ma tàwíìdù yìí àwọn eléyìí tá àdẹ̀ tí gbọ́yé rí kọlọ̀wọ́ alékẹ́lá kó dákun kó sì àgbọ́yé rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa nígbàtí àwọn wá ń gbọ́yé náà abẹ́lọ́wọ́ alékẹ́lá kó jẹ́ ká lè máa lòó kó dẹ̀ jẹ́ kí a lè máa tẹ̀lé Ibadallah ọ̀rọ̀ nípa tàwṣídù yìí ó lágbára débi wípé nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá alìkẹ́lá fi dá àtàkọ̀láà nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá alìkẹ́lá fi dá ìyìn àtàjẹ̀nú òun ni èròǹgbà ọlọ́wọ́ bá lórí dídá ẹgẹ́ bí ọlọ́wọ́ bá fi sọ nínú sọ́ọ̀tù Dhariyat ọlọ́wọ́ bá ní wa máa khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́ bá ní ẹni ọlọ́wọ́ bá ní ìdá àwọn àjẹ̀nú àti àwọn èèyàn nítorí ìdí kan ní ìdá wọn nítorí alámàrí kankan illa liya'budun ay liyuwahhidun ọlọ́wọ́ bá kan lè bá ma wá jọ́sìn fún ìmí ọlọ́run ọba nìkan láìdá nǹkankan pẹ̀lú ìmí ọlọ́run ọba láìdá nǹkan pàwọ̀ pẹ̀lú mi má kí wọ́n lè bá ṣe àfihànlẹ̀ ìjọ́sìn fún ìmí ọlọ́run ọba nìkan ọlọ́run ọba nítorí nǹkan ni mo fi dá wọn lélé yìí so ilé ìbáyìí ibi tí ọ̀rọ̀ tawhid ibi tó pàtàkì dé nìyẹn nítorí ẹ̀ òun náà ọlọ́run ọba àlekẹ́lá fi dá ẹ̀tẹ̀yìn àtàlìjẹ̀nú ọlọ́run ọba àlekẹ́lá fi dá wásáyé bákaná nítorí tàwṣídù yìí lọ́lọ́wọ́ bá alikẹ́lá fi dá àwọn sánmà méjèèje lè ajìlì tàwṣíd kúlẹ̀kọ́tí samawati wal ardu nítorí ọ̀rọ̀ tàwṣídù lọ́lọ́wọ́ bá alikẹ́lá fi dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje nítorí ọ̀rọ̀ tàwṣídù yìí kúlẹ̀kọ́tí aljannatu nítorí ọ̀rọ̀ tàwṣídù yìí òun lọ́lọ́wọ́n bá alékẹ́ ọlá ló ṣe ṣàráà aljihadu fi sabilillah li ajli tawhid ṣàráà allahu subhanahu wa ta'ala aljihad ṣàráà allahu subhanahu wa ta'ala aljihada fi sabilillah nítorí ọ̀rọ̀ tawhid lọ́lọ́wọ́n bá alékẹ́ láti ṣe ìmá sí jihadu sí jọ lọ́lọ́wọ́n bá alékẹ́ láti ṣe ní ẹ̀sìn yujahidul muwahhiduna al-mushrikeen àwọn tí wọ́n wà lórí ọ̀nà tawhid wọ́n ma jalógún àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ wọ́n dẹ̀ ma fi ìjà wọn lógún yìí sí Ọlọ́run bá ní yujahidunahum bisilah wọ́n ma jà wọn lógún pẹ̀lú nǹkan ẹja wa yujahidunahum bil wọ́n ma jà wọn lógún pẹ̀lú ma yujahidunahum bil lisani wa bil qalam ó ma jà wọ́n lógun pẹ̀lú ahọ́n wọn ó dẹ̀ ma jà wọ́n lógun pẹ̀lú gègé kọ̀wé wọn nítorí eléyìí báyìí lọ́lọ́run bá alékẹ́ láṣe sí kí ni lọ́lọ́run bá fi ṣe àwọn nǹkan wọ̀nyí lófin nítorí ẹ̀ lọ́lọ́run bá alékẹ́ láṣe sọ àwọn tírà kalẹ̀ wà nítorí ẹ̀ bákan lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ láti rán àwọn òjíṣẹ́ lè ajìlì tawhid ursilati ar-rusul nítorí ọ̀rọ̀ tawhid lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ láti rán àwọn òjíṣẹ́ yaqulu Allahu ta'ala ọlọ́wọ́ bá alẹ́kẹ́ lásán al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run bá ní ní pàápàá àwọn ọlọ́run bá lè kẹlá búra wípé àwọn ọlọ́run bá ti gbé dìde fún gbogbo àlùmọ̀ kọ̀kan òjíṣẹ́ àní ìbúdùlọ́ ìntà rẹ̀ gbé wọn dìde lé lórí ìntà àti torí ẹgbẹ́ wọn dìde náà ni pé kápa àwọn ìjọ wọn láṣẹ ká máa jọ́sìn fún ọlọ́run bá nìkan wàtítẹ́nibù tọ̀hút kí wọ́n dẹ̀ jìnà sí gbogbo tí wọ́n ń jọ́sìn fún kan jẹ́nà sí táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ fún Ọlọ́run ba ọ̀rọ̀ tàwíìdù yìí òun lọ̀rọ̀ tó tóbi jù nínú sẹ̀mí ayé wa nítorí pé kódà gbogbo àwọn ibadat gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tá ń ṣe fọ́lọ́run ba pátá nínú àwọn muqtadayatu tàwíìdù ni wà min mukammalatihi nínú àwọn nǹkan tó mú tàwíìdù pé ni nínú àwọn nǹkan tí tàwíṣídù dẹ̀ kó sínú ni tá máa kí òun sìn tàlọ́yẹká kí òun fún jama'a ọlọ́run ọba nìkan ni eléyìí ni ẹ tá bá rẹni tó kí òun fún yàtọ̀ fún ọlọ́run ọba ni tàbárí èyàn tó gbáwẹ̀ fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run bá ń kọ́ ẹ̀rì pẹ̀ bọ̀ ló ṣe níbi ọ̀rọ̀ ọrún níbi ọ̀rọ̀ àwẹ̀ níbi ọ̀rọ̀ hajj níbi gbogbo àlámẹ̀rí ẹ̀sìn pátá afẹ́yọ zaka gbogbo àwọn kìíní jama'a agbọ̀rọ̀ ikhlasu la'amal agbọ̀rọ̀ sí àwọn sẹ́wọ̀n yìí agbọ̀rọ̀ fọ́mọ́ fún ọlọ́run ọba nìkan ọlọ́run nìkan lágbọ́dọ̀ mọ́sìn òun lágbọ́dọ̀ máa fún ní gbogbo àwọn ìbádátù yìí gbogbo àwọn ìjọsìn wọ̀nyí Ọlọ́run nìkan lágbọ́dọ̀ máa ṣe fún tá máa pẹran ibadallah tá lágbọ́dọ̀ pẹran fún Ọlọ́run ọba nìkan ni tá máa ṣe nọ́zírù a Ọlọ́run ọba nìkan ni tá máa níbẹ̀rù gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ọba nìkan ni

a ṣe àníyàn wa lọ́kan fọ́lọ́wọ́ ọba nìyẹn a fi nǹkan mí kún ọlọ́wọ́ ọba nínú àníyàn wa ilé bá ilọ́pàá ló fi jẹ́ sí àfáwà Ibn al-Qayyim rahimahullahu ta'ala ìgbà tó wọ́n ni وأما التوحيد ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ìmọ̀ nípa ìjọkan ṣoṣo ọlọ́run ọba allati alladhi da'at ilayhi ar-rusulu eléyìí táwọn òjíṣẹ́ pèpè sí lápapọ̀ alladhi da'at ilayhi ar-rusulu eléyìí tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá pèpè sí tí gbogbo àwọn bá lè kẹ́lẹ́dẹ̀ sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ lé lórí fàhúwà na wàá ọ̀nà méjì péré náà ló pín sí ìmá tàwíìdù táwọn yìí ìmọ̀ ọlọ́wọ́ ọba lọ́kan yìí ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo yìí ọ̀nà méjì pẹ̀lú ló pẹ́ sí tàwíìdù fil ma'rifati wal isbat alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni ìṣe ọlọ́wọ́ ọba lọ́kan níbi ìmọ̀ ọlọ́run àti níbi àwọn nǹkan tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba àwọn àmà nípa ọlọ́run ọba àti àwọn tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́run a gbọ́dọ̀ sí ọlọ́run ọba lọ́kan nínú àwọn kìnnìwọ̀n yìí

irú ẹni bẹ́ẹ̀ ò ní bẹ̀rù láti máa dúró lórí ẹ̀sìn gbogbo tí ó bá wù káwọn èèyàn máa wí láyé nítorí pó ti mọ̀ ipẹ́ nìkankan ò ní kápá ẹ̀mí òun àfọlọ́wọ́n bá nìkan kò ní bẹ̀rù nǹkankan lẹ́yìn ọlọ́wọ́n bá nítorí pó mọ̀ pẹ́ nìkankan ò ní kápá lórí òun láti fàárẹ̀ kan òun ò ní kápá lórí òun láti ta níwèrè

nínú ẹ̀nà ẹni kágbà pọ́lọ́wọ́ nìkan ló ní kápá àti ọrọ̀ jò lẹ́yìn Ọlọ́run ọba kò sí ẹnìkankan tó ní kápá àti ọrọ̀ òjò ká sì gbà pé Ọlọ́run nìkan ló ní kápá àti mú òjò dúró kódò márọ̀ lẹ́yìn Ọlọ́run ọba kò sí ẹnìkan tó ní kápá ilé ìmọ́ ilé ìbáyìí ẹwọ báwọn èèyàn ṣe bí àwọn èèyàn ṣe wọ́n ṣe wọ́n dìtà láwùjọ wa lónìí lábala ilé yìí kánrin èèyàn láwùjọ wa lónìí lọ́gbà wípé kọ́dà bọ́lọ́run bá fẹ́ rọ̀jò àwọn ẹ̀dá kan ń bẹ tí wọ́n lágbára pé kójò ń sì márọ̀ ẹ̀rí pé irú àwọn ilé báyìí ẹlẹ́bọ ni wọ́n nítorí wípé wọ́n gbà pé ọ ń bẹnu àwọn ẹ̀dá àwọn tó lágbára jọ Ọlọ́run lọ nìyẹn títí wọ́n dẹ̀ wá borí tọ́lọ́wọ́ bá òjò yàn padà rọ̀ mọ́ a jẹ́ sí wípé wọ́n bá ọlọ́wọ́ bá ṣe pàǹfà èròǹgbà tọ́lọ́wọ́ elégbà tí wọ́n bú tọ́lọ́wọ́ bá mẹ́lẹ̀ torípé tó bá jẹ́ sí pé agbà wípé kò sẹ́nìká tó lè tí òjò ní a nígbà pé tọ́lọ́wọ́ bá fẹ́ rọ̀jò àwọn kan ń bẹ tí wọ́n lè ní kójò mọ́rọ̀ mọ́ wọ́n bẹ́ẹ̀ náà àwọn èèyàn agbà wípé àwọn èèyàn a máa yí kádàrá padà ìtumẹ̀ ní pé bọ́lọ̀ ti fẹ́ kí nǹkan rí àwọn èèyàn ó sì yí padà wọn ní jí orí bẹ̀ máa wọ́n ni a ah, káyé mọ́ pàkádà ara wá dá ah, ọlọ́run ayé ò ní ara rẹ̀ dá ọ̀rọ̀ ẹbọ lélé ìbáyìí àìgbọ́ta ìdù yé ni fil isbat kò sẹ́ni náà láyé tó lè yí tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ o nídìí àti bẹ̀rù ẹni kankan torí pé gbogbo kádàrá tọ́lọ́run ti kọ fún ọ kò kankan tó ní kápá àti ní kọ́mọ́ rí bẹ́ẹ̀ mọ́ láyé kankan tó lè yí iṣẹ́ ọlọ́run padà torí èròǹgbà tọ́lọ́run nìyẹn pé ìtẹ́mi ọlọ́run fẹ́ àwọn èèyàn wá gbà pé àwọn èèyàn máa yí padà ti fẹ́ wà sí ní kọ́mọ́ mọ́ kódà wọn bẹ̀ẹ́nú àwọn táwa máa ń pè ní wòlíì láwùjọ wa àwọn wòlíì èṣù tá ń pè ní wòlíì ọlọ́run wà ní bọ́lọ́wọ̀ bá fẹ́ fún àwọn ní nǹkan àwọn àti ìjàgbà tipátipá àwọn afagídìgbà lọ́dọ̀ ọlọ́run tẹ́ẹ̀mọ̀ wípé ìṣẹ́kẹ̀ ìfèrí sí ọlọ́run bá púpọ̀ lélẹ́yìn ìrìn ọlọ́run bá fín lọ́nà tó ga jùlọ lélẹ́yìn pé ọlọ́run bá ọ̀fẹ́ fún ọ ní nǹkan kò wú ọlọ́run bá kó fún ọ àbí ọlọ́run bá ọ̀fẹ́ nìkan ìwọ wá fi tipátipá jàgbà lọ́wọ́ ọlọ́run gbogbo ẹn tó bá ti sọ báyìí wàláhì wòlí èṣù ni kìí ṣe wòlí ọlọ́run àwọn irú àwọn báwọn làwọn máa ń sá lọ bá lámà ké kíjo kíjo lọ bá nígbàtà bá wà nù wàhálà torí pa rí ní alágbára ni wọ́n a rí wọn gẹ́gẹ́ bí ẹni ọlọ́run àìmọ̀ nípa tàwíìdù lélẹ́yìí ìmọ̀ tàwíìdù lọ́pàá sófò láwùjọ yìí tán fi ń bẹ̀rù ẹ̀dá bí tí wọ́n lọ àìdá ọlọ́run ọba mọ̀ bó ti yẹ kádé ọlọ́run mọ̀ ní ilé fil ma'rifati wal isbat káàkì ọlọ́run ọba lọ́kẹ lábàlá àwọn ìmọ̀ta gbọ́dọ̀ ní sí ọlọ́run a gbọ́dọ̀ ní àwọn ọmọkan nípa ọlọ́run ọba láwọn ọmọ jẹ́ sí pé a mọ̀ ìpọ́lọ́run nìkan iná ni àwọn nǹkan yìí ń bẹ fún kò sí fẹ́lò mí lẹ́yìn ọlọ́wọ́ bá máa a sì gbọ́dọ̀ fi àwọn kankan rinlẹ̀ fọ́lọ́wọ́ bá táà gbọ́dọ̀ fi rinlẹ̀ fẹ́dà kankan máa táà bá tún fílé fi nǹkan wọn rinlẹ̀ fẹ́dà àti fi ẹ̀dáhùn sí kejì ọlọ́run àsọlọ́wọ́ bá lọ́kan mánu àti fi nǹkan mí pẹ̀lú ẹbọ nìyẹn ìran alákọ̀ọ́kọ́ nìyẹn àbáwá Ibn Qayyim rahimahullahu ta'ala wọn tó tẹ̀síwájú wọn lẹ́lẹ́kejì ni tawhidun fi talabi wal qasd ìsí ọlọ́wọ́ bá lọ́kàn fi tọ́làb lábàlántọ́lọ́wọ́ bá àlékẹ́lá ń bèèrè lọ́wọ́ wa walqasd lábàlántọ́lọ́wọ́ bá àlékẹ́lá gbèrò léwa lórí kí lọ́wọ́ bá àlékẹ́lá ń bèèrè lọ́wọ́ wa kí ló gbèrò léwa lórí èyí tí wà nínú suratu Dhariyat agbọ́dọ̀ sí ọlọ́wọ́ bá lọ́kàn fi tọ́lábí wà kọ́sìdì níbi àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ní kẹlá ń fẹ́ látọ̀dọ̀ wa tọ́lọ́wọ́ bá lábọ̀ wá lọ́rùn فالأول هو إثبات حقيقة ذات الرب تعالى ẹ̀rí alákọ̀ọ́kọ́ta wí ká fi pàápàá láti ọlọ́run ọba gẹngẹ bọ́lọ́run bá ti rí kápẹrin lẹ̀ pé ọlọ́run ọba ọba tí ń bẹ ni pé ọlọ́run ọba àlékẹ́ láyìí ọba tí ń bẹ tó sì ní záàtù ni ìta ń pè ní záàtù ni bí nǹkan ti rí gan bá ti jòkó yìí záàtù wa nìyẹn záàtù ìwọ gẹ́gẹ́ bó ṣe wà yẹn záàtù rẹ nìyẹn ọlọ́run ọba náà ní záàtù tiẹ̀ tí ọjọ́ tẹ̀dá záàtù ẹnìkọ̀ọ̀kan bá ti jòkó wa ìlàfíìmọ̀ yí pé lágbájá leléyìí tàmẹ̀dùn leléyìí záàtùwà nìyẹn nínú záàtùwà ni pé alọ́wọ́ nínú záàtùwà ni pé alójú nínú záàtùwà ni pé alétí nínú záàtùwà oríṣiríṣi àwọn nǹkan ìlà ní tó fi ń di odidi ọlọ́wọ́n bá náà ní záàtù tí ẹ̀ náà bọ́lọ́wọ́n bá ti rí ọlọ́wọ́n náà ní záàtù ẹ̀ ìdánkẹ́ tẹ́bá ní ni pé bí nǹkan ti

àwọn ìròyìn tó rinlẹ̀ fún ọlọ́run ọlọ́run bá máa ṣe báyìí ọlọ́run bá máa ṣe báyìí ọlọ́run bá ní àwọn nǹkan báyìí ọlọ́run bá ní àwọn nǹkan báyìí tàwíìdù ọlọ́run ní inú mọ ọlọ́run bá lọ́ka ní káfí nǹkan yẹn rinlẹ̀ fọ́lọ́run a kì í takòrò yín ọlọ́run ọlọ́run bá lóhun ń gbọ́rọ̀ áfìrinlẹ̀ pé ń gbọ́rọ̀ àmá sí rẹ́rìn ìrẹ́rìn kí ló yẹ́ tí ò fi yé wa torípa àmọ́ lọ́hun àmá bó ti rí ẹ́ ṣùgbọ́n sí rẹ́rìn olóhun rẹ́rìn ìrìn nánu tóra rẹ́rìn tó pọ́lọ́hun rẹ́rìn ọlọ́hun ọlọ́hun lọ́pàá wọn kan

káfí rinlẹ̀ àwọn ìròyìn tọ́lọ̀wọ́bà lè kẹ́rọ fi rinlẹ̀ fúnra rẹ̀ àwọn anímọ́ní a ní àwọn àsìfàtò ṣubùtíyà àwọn ìròyìn tó rinlẹ̀ fọ́lọ̀wọ́bà bẹ́ẹ̀ ni a ní àwọn ìròyìn kan tí yọ gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ̀wọ́

ọlọ́run ní ògbé òkí ń ta ọlọ́run ọba bẹ́ẹ̀ ni orun òkí ń kùn àwọn eléyìí àwọn sífàtù tàbí kíni ta gbọ́dọ̀ gbé kò fọ́lọ́run nínú òyìn ta gbọ́dọ̀ gbé kò fọ́lọ́run ọba onípọ́lọ́run ọba òbí ma ọlọ́run ọba ò ṣe kíni ọlọ́run ọba òbí ma inú òyìn ta gbọ́dọ̀ fi rinlẹ̀ ta

èmi ọlọ́run bá ní ọmọ ṣe irúṣẹ́ yìí tí ẹrí gbogbo iṣẹ́ tọ́lọ́run bá sí lóhun ṣe yẹn a gbọ́dọ̀ gbà pọ́lọ́run nìkan ló níkàpá àti ṣe lẹ́yìn ọlọ́run ẹnìkan ò níkàpá rẹ̀ mọ́ lẹ́yìn ọlọ́run bá àwọn ẹni pè ní af'alullahi subhanahu wa ta'ala a gbọ́dọ̀ fi rinlẹ̀ bá wa asma'ihi bákanáà ká fi rinlẹ̀ àwọn orúkọ ọlọ́run tọ́lọ́wọ́ bá lékẹ́lá fún wa ní ìrò wípé òun jẹ́ orúkọ báyìí nínú ẹni Allah nínú ẹ̀lọ́wà nínú àwọn orúkọ ọlọ́run ni Ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadithi Bukhari pé inna lillahi tis'atan wa tis'ina isma mi'atan illa wahida man ahsaha dakhala al-janna ọlọ́wọ́ bá lékẹ́lá ní àwọn orúkọ

lẹ́yìn 99 ẹni tó bá lóhun tó ma lóhun kọ lọ́wọ́ bá mí lẹ́yìn àwọn 99 tó fi hàn wá ẹsọ ipé rán ní pa òkúrò èèyàn ni ilé ìtọ́lọ̀ fi máa nábì 99 náà ni kò yí bá ní sí àmọ́sọ́nkọ lọ́wọ́ bá ju 99 lọ bẹ́ẹ̀ ni ó jù bẹ́ẹ̀ lọ as'aluka أو أنزلته في كتابك أو, أو, أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك eléyìí ni hadithi tó fi wà wípé àtàwọn orúkọ lọ́wọ́ bá kan ń bẹ tọ́lọ́wọ́ bá lè kẹlá sàlẹ́sà tọ́lọ́wọ́ bá lè kẹlá fi pamọ́ sínú ma kọ̀kọ́ rẹ̀ tí ò fi mẹ́rin kankan kò sínú tírà kò fi màkankan náà wẹ̀ dáa rẹ̀ ọlọ́wọ́ bá lè pẹ́lá ti pamọ́ sínú mọ̀kọ̀kọ̀ ni àwọn orú àwọn okọ̀ àti ń wádìí wọn torí bọ́ wà ò lè máa kò sọ́nà tó lè gbà máa ọ̀nà tá mọ́ ń gbà nípa ọlọ́ọba o náà ní lọ wọnú ọlọ́ọba àwọn orúkọ yìí tọ́nà ọba àríkẹ́lá fi rìnlẹ̀ fúnra rẹ̀ yìí ká fi àwọn orúkọ yìí rìnlẹ̀ fún ọlọ́run ká sì gbàpọ́ lọ́run nìkan òun náà ló tó àwọn orúkọ yìí jẹ́ òun nìkan láti gbọ́dọ̀ fi àwọn orúkọ yìí rìnlẹ̀ fún a fi orúkọ yìí rìnlẹ̀ fún ẹ̀dá kaka inú ọ̀ràn ìmọ̀ ìsí níbi abala orúkọ kágbà pórúkọ náà a àgbọ́dọ̀ fi irú orúkọ orin lẹ̀ fẹ́ dákẹ̀kẹ́mẹ́ irú òròyìn tí ń bẹ lára orúkọ Ọlọ́run ọba a fi irú òròyìn ẹrin lẹ̀ fún ẹ̀dá kẹkẹ nínú àwọn ẹ̀dá mọ́ bákan náà fi ọba ọlọ́run bá alékírá máa bá wa sọ̀rọ̀ pẹ̀lú àwọn tíra rẹ̀ wà taklimihi liman sha'a min ibadi ọlọ́run a sì máa bá àwọn tó bá wù nínú àwọn ẹrú ẹ̀ sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run bá bá wọn sọ̀rọ̀ láì ìsìnmá ẹni kaka sí wọn in bẹ̀rún àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run láì ní ẹnìkankan tó rán sí bẹ́ẹ̀ náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe al-Isra wal Mi'raj àìbẹ́ ẹ̀kọ́ ni àwọn ẹ̀dá Ọlọ́run bá yìí Ọlọ́run bá bá wọn sọ̀rọ̀ àwọn tó wu Ọlọ́run nínú ẹ̀dá láti bá sọ̀rọ̀ nìyẹn wa ithbati umumi qada'ihi wa emume umumi ihe wa qadarihi wa wa hikmatihi bakana ni emume umumi ihe gbogbo awon ipe gbogbo olohun ba pata gbogbo awon kadara olohun kafi gbogbo erinle eleyi to ninu kadara ni kafirile pe olohun ba lo pe gbogbo re wa lori olohun atodo olohun ba lo eleyi ti o da ni to

táàrí fóhun lọ́sà aládàpá báyìí ọlọ́mọ́sí tọ̀rọ wabẹ́ ọlọ́mọ́sí sàwọn èèyàn ti wabẹ́ lẹ́ni tí ó máa pa àyàn náà ọlọ́mọ́ fún wa bí lọ́mọ ọlọ́mọ́ fún wa nírò àwọn ẹ̀gbọ́n bẹ́ àwọn àbúrò bẹ́ ọlọ́mọ́ fún wa bẹ́ àwọn bàbá bẹ́ ọlọ́mọ́ fún wa àwọn èèyàn ń

ọlọ́rin yasalúnaka àní rúh wọ́n bọ̀ wá bí ọlọ́rin nípa ẹ̀mí níbo ló wà bó ló ṣe rí kùlì rúhù min amúrì rabbi sọ wípé ẹ̀mí àṣẹ ọlọ́run ni ẹ̀dẹ́kùn àṣẹ ọlọ́run yìí tàbá ló lè mú lọ tí kẹ bá sọ ọlọ́run bá

o ní bẹ̀rù ẹ̀ rárá tọ bá wà ládùúgbò wọn tó yẹ kó lati ṣe wá sí láti rí pé àwọn èèyàn kó omi iṣẹ́ tó ṣe tí ń ṣe láti sàlàyé ẹ̀ ọ́ sàlàyé ẹ̀ ó ṣe si sí jí ó bínú jí ó bínú pọ́lọ já wáyà tí máa kò lè rí wáyà ti gbogbo àwọn ilé ènìyàn ara àwọn èso tí tàwíd o dúó tí tí ń so lára yẹn ní ẹ orílẹ̀-èdè ráwọn tí wọ́n bá wà lórí tàwíd tẹ́yìn ọmọ rí wọn pé àkòtí ah, ẹ̀ ìkẹ́ tí ma ń bà wọn ilé lẹ́rù láyé wọ́n ma láyà gan àwọn ma ní ma gbogbo gbogbo

Ah, ah. wọ́n ti máa ń fún wọn ní nǹkan jẹ́dé kò sí nǹkan tẹ́ lè bá wọn sọ in tí wọ́n fún wọn jẹ́ tàwíìdù ni wọ́n fún wọn jẹ́ in tá ń wí wà sí ìná bá ṣe ń wí náà bá ti wí fún wọn tó ṣiṣẹ́ lára wọn nù in tí wọ́n fún wọn jẹ́ nù pọ́pá tó jẹ nǹkan ní ìjẹkújẹ ni àwọn ẹlẹ́bọ ní máa ń fún yẹn ní nǹkan jẹ ní tí ọ̀fẹ́ yóò sì máa ṣe tí ọ̀fẹ́ kó ṣe tí ó sì máa ṣe ìjẹ́ náà ń pè yóò nìí kódà èyàn ẹbọ ni àwọn èfúnyàn nírù yóò jẹ eléyìí tára mọ́ fúnyàn jẹ náà là ń ké ní gbangba yìí ẹgbẹ́ ẹni káwọn bọ́ta eléyìí tán fúnyàn jẹun káwọn náà wá ké ní gbangba kárí àṣírí làwọn mọ́ ń pè yùn ẹ̀sì Islam ò dẹ̀ láṣírí tọ́lọ́lọ́wọ́ bá ní kí ọlá nígbà tí ó fún wa ní kùránì kò fi sàṣírí bẹ́yìn náà bá bọ́ta ní ìsìn ẹlọ́ra àmáwọn tí wọ́n àṣírí ni

àfà èyí òun ni àwọn tó ní tàwíìdù jẹ sára tọ́ka wọn fi tọ́ka wọn fi dúó pẹ̀lú ọlọ́run ọba ní gbogbo jẹ́ ìṣe fún wọn yẹn kódà kẹ máa kó ìnira bá ara wọn ẹ lè yí ẹ̀mí padà ẹ́ ló fi jẹ́ pé kódà dójú kú báyìí dójú kú báyìí kódà wọ́n sì tún máa fẹ́ yí ó tún kẹ́ mọ̀gbàrà kí làwọn ilé agbẹ́jẹ́rí ikú sí a máa ń wù wọ́n kú báyìí tàwàhídì ló dúó wà fáà wàláhì wàláhì tàwàhídì ìlàwọn annabi ọlọ́wọ́ bá rẹ àwọn ìjọ wọn lé lórí àwọn tó sẹ̀mí láti máa wọ̀ wọ́n bí màlẹ́kà pé ah, á ah, tó máa tí wọ́n ní ò láti ń ṣe yọ́bọ̀yọ̀bọ̀ lónìí kàrí ìlú wa ní òdúó ní ìpẹ̀pẹ̀ sójú ọ̀nà lọ́wọ́ bá wa òfin lójútù títà orí ìlú wa bá dúó ìpẹ̀pẹ̀ wa sójú ọ̀nà lọ́wọ́ bá yóò lójútù yóò sì yanjú a sì rí àlùmọ̀ tí ó yanjú láti mọ́ sọ gbogbo èèyàn wípé ìwọ tó bá fẹ́ ṣe tàbíìlù tí ó yanjú tó bẹ́ẹ̀rẹ̀ àlùmọ̀ yìí gẹ́gẹ́ bí àìkọ́ta wílù yé ni ò jẹ́ kẹ́ ẹmà àfá tàwíìdù kọjá báhùn ní tàwíìdù ìmá ọlọ́wọ́ bá lọ́kan ọkọjá bẹ́ eléyìn ni àfá wa Ibn Qayyim rahimahullahu ta'ala ni wọ́n bá lọ fúwa Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammadin وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد الحمد لله وكفى والصلاة والسلام على الأتمان الأكملان على رسوله النبي المصطفى وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أدوك فún Ọlọ́run ba khutba wa ẹlẹ́kejì yóò máa jẹ́ ìmọ̀ lórí khutba wa lápapọ̀ ilé tí a ń bá lọ lórí ọ̀rọ̀ àfáwà Ibn al-Qayyim rahimahullahu ta'ala àfáwà Ibn Kùránì dẹ̀rẹ́ tọ́lọ̀ ọba àlékẹ́lá fún wa ó ti sí àlàyé ní àlàyé yékéyéké àlàyé tó kúnná lórí ìran tàwàhídù tá sọ yìí ní àlàyé tí kò rújú rárá kódà èdè tí Kùránì bá wa tó fi sàlàyé rẹ̀ èdè tó kílẹ̀ àmì kèése kàmá fi awwali suratil hadith ẹni tó wọ́n fẹ́ mọ̀ bí alkùránì ṣe yẹjú ọ̀rọ̀ yìí dáadáa ẹ lọ wo ìbẹ̀rẹ̀ suratul hadith ẹ rí wípé ọ̀rọ̀ nípa tawhidul ma'rifati wal ithbat ìmọ́lọ́ọba lọ́kan nípa àwọn ìmọ̀ta gbọ́dọ̀ ní sọ́lọ́ọba àtàwọn tá gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́hun tẹ bá lọ wọnú súrọ̀tù Tọ́hà iná lọ́wọ́ bá lè jẹ́ láyẹjú mẹ́ ọ̀rọ̀ nípa tawhidul ma'rifati wal isbat lọ́wọ́ bá lè jẹ́ láyẹjú nínú súrọ̀tù Tọ́hà wa áàkìrì hashr àti ìgbẹ̀yìn súrọ̀tù hashr wa áàkìrì hashr ìgbẹ̀yìn ọ̀rọ̀ nípa ìmọ̀ ọlọ́run ọba lọ́kan lórí àwọn nǹkan tá gbọ́dọ̀ fi rìnlẹ̀ fún ọlọ́run nìkan àwọn àmà tá gbọ́dọ̀ nípa ọlọ́run ọba tá gbọ́dọ̀ fi rú ẹ̀rin lẹ̀ fẹ́dà lọ́lọ́run àlekẹ́ra yanjú níbẹ̀rẹ̀ sọ́rọ̀tù sájídà wà áwọlì alì imran àti ìbẹ̀rẹ̀ sọ́rọ̀tù alì imran lọ́lọ́run ọba yanjú mẹ́ wà sọ́rọ̀tù ìkìláàsì bí kamaliha ó in ta gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́hun ní kẹta gbọ́dọ̀ fi rinlẹ̀ fẹ́dà lọ́lọ́wọ́ bá lè kẹlá sàlàyé nínú dìdì sọ́rọ̀ yìí wà fẹ́ ìrìn láìlìkà àti àwọn mẹ́yẹ tó tó pọ̀ bẹ́ẹ̀ nínú al wa nípa ìròyìn ara rẹ̀ tọ́lọ́wọ́ bá mọ́ wa nípa àwọn sí ara rẹ̀ iṣẹ́ tọ́lọ́wọ́ bá ń ṣe tá gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́wọ́ bá nìkan tọ́lọ́wọ́ bá lè kẹlá mọ́ sọ fún wa nípa ìpè gbogbo rẹ̀ nípa kọ́dọ̀rù ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ النوع الثاني ينالك يا عباد الله هو ما تضمنته سورة قل يا أيها الكافرون ينالك جنيننا تلحيد هنا أني كاسي الله بالوكا نبي عن ويشاء طلعوا بالك لا بوالهم níbi àwọn tí ọlọ́wọ́ bá àlejẹ́ láti torí ẹ̀dá wa nínú ìjọsìn kásì ọlọ́wọ́ bá lọ́kan òun ni sóràtù kàfírù òun ló kó sínú gbogbo suratul kafirun yányá ọ sọ fún wa nípa ìmọ̀ náà ọba lọ́kan nínú ọ̀rọ̀ ìjọsìn ni àbá nínú ọ̀rọ̀ ìjọsìn yí táwọn èèyàn táwọn èèyàn jí tá ń bẹ̀ lónìí tọ́pọ̀lọpọ̀ musulmi di ẹlẹ́bọ ó ní ọ̀rọ̀ à ń wá ìsọ́ inú ìjọsìn ni a gbọ́dọ̀ wá ìsọ́ lọ sọ́dọ̀ ẹni kẹ́kẹ́ àyàfọ́ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba nìkan ni a ń wá sọ lọ sọ́dọ̀ ẹ̀

ọ̀pọ̀lọpọ̀ ló ní tó so mọ́ mọ́tò kí ló fà á nítorí aburú tí máa ń ṣẹlẹ̀ nínú mọ́tò kan bá ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ló ní tó so mọ́ kàdà kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ ló ní tó dè mọ́ra kódà ẹ máa èyí a máa sọ̀rọ̀ kan tẹbá róde táwọn aláàfà pọ̀ sí àwọn òde wọn ní káwọn àfà máa bó agbádá

ìwó ń bẹ̀ ń lọ lásídẹ̀ntì sí tó kú sí nígbàtí àwọn christian lọ wá rí òkú rẹ̀ nígbàtí ó lásídẹ̀ntì wá lọ́pàá mùsùlùmí pé òkú èyàn yìí ti kú o nígbàtí àwọn ó débẹ̀ wọ́n báyìí fún pálápá rẹ̀ àtóńdè àti bàǹtẹ́ àwọn tó wá ní eléyìí èso òkú tiwa àmọ́ ọmọ Ìlọrin <laughs> àmọ́ ọmọ wọ́n bá ń àwọn tí wọ́n fi sóndé ohun àwọn ọ̀bá mọ́ kú ìwà ara wọn wọ́n lò láti fi sóndé àwọn tí wọ́n ní kọ́dá àwọn tí wọ́n lò wípé kọ́dá àbòbò wọ́n pé ní bá ti lọ àwọn kìíní kò ní jẹ́ kéyàn kú bí nǹkan wọn ọ̀bá kú ọwọ́ ara wọn rẹ̀ lò bí ẹ bá ṣe pé nǹkan bá ń dàmú ọpọlọ ti ẹ èèyàn wọn ló ṣe rú ẹ̀rí láyé tó mórí bọ́ níbi kú ẹwọ́ bí tí làákàyàwó èèyàn yóò rò dé

onígbékúdénu kò sí láyé mẹ́nìsì òun àtòdó ti kú dánù ó fi jọta ni ó ń bẹnu wọn tó ẹ́ pé òǹkà ló ń lò ẹ̀rí àbá mi báyìí àwọn òǹkà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn òǹkà kèésò ka ẹwà àwọn òǹkà kúsan rí ni àwọn òǹkà tí ó sìn sí ó kààyà ó níye tí ó sín tí gbogbo bí tán sí ẹ̀yìn náà jí ma bá jẹ́ ń sín àwọ òsìn rí àwọ òsìn ní sín láyé àti ma bá jẹ́ ń sín ṣùgbọ́n àmọ̀kún wọ́n ń ẹ̀yìn náà ma ẹ́ ó ti níye tí wọ́n ń sín kódà ó ti ní májẹ̀mú ti ti gbogbo ma

yóò sì jí yóò sì máa dá ingomato ingomato ẹ̀ sì máa kọ́mọ̀ sí sálọ́fíìsì kẹka kò sí bíríkì kò sí bíríkìlẹ̀ àbẹ́ẹ̀ ni kò sí kápẹ́ntà kò sàlúmínà kò sí kẹka ìsì ingomato ìsì ń báyàwó ìdá àbá ilé ilé wá ń bẹ ẹ̀dàkùn iṣẹ́ kí ní ṣe ọba ní ìsìṣẹ́ àfá iṣẹ́ àfá àwọ kọ̀kọ́ ma ń kéwú ìwọ́n ṣe jálàbí ẹ̀yìn náà náà wọ́n kádùgbò wọ́n kan ọgbogbo wọn lọ́mọ̀wò wọn lo

a ma bá ti lè jó tí 20 yóò sì di 20 million báyìí àwàdà tí máa ṣe láyé rẹ̀ ní gbangba ní ìsìnkí máa ṣe tí bá jú ẹ̀ dáadáa súnmọ́ kí gbogbo iná àmórí afẹ́fẹ́ la wáyé naam ẹ̀yìn náà ma wọn tó rí bẹ́ẹ̀ ẹ ma wọn tó rí bẹ́ẹ̀ gbogbo àwọn wọ̀nyí làwọn tí ń dọ̀tí àwùjọ ẹ̀dẹ́kùn ń gbà tẹ́wà pé ìwò jọ́ tẹ́lẹ̀ ògbóǹdé nígbà tí yóò bá jẹ́ sí àfá ànẹ́bí ọlọ́run wọlé wá sí yóò jọ ara àìsí tàwíìdì náà ló jẹ́ kan tó bá yẹ pé bá ń bẹ ní ebi ní parú wọn kú sílé bí ọba fẹ́ kébí pa òun yọ́ járe yọ́ lọ síṣẹ́ òun lọ́bàá jẹ́ pé gbogbo àwátà bá ń gbogbo sí tàwíìdì báyìí ọ̀tá àwọn ẹ̀là máa ń jẹ́ nítorí pa fẹ́ kó àwọn èèyàn kú olóko ẹrú àti ọbẹ̀ ẹ́ tó ló fi jẹ́ sí pé táwọn bá bọ́ síta bí abụọ, ń lérí ogun ẹ̀ẹ́bọ́ àwọn ìbúrú gẹ́mẹ́ ẹmọ́ ṣe kíríkà ọfẹ́ ma dẹ́rù bá ọ ni tó ọfẹ́ bá tàwíìdì jẹ́ mọ́ dára kó lè bá dẹ́rù ẹ̀ wọn ní wà bọ́ta ẹwà rí wọn wa kalẹ̀ bí ọká ìfẹ́ lóhun tẹ̀sùbá òun ló ṣe kó síta ni tó ráwọn kí ní tó wà nílé àwọn òṣè kó síta ṣùgbọ́n yóò máa ṣe bí ẹni ọlọ́rin àkó tẹ̀sùbá tẹ̀sùbá àwẹ́ kalẹ̀ wa ìjẹmà ọsọ àwọn èèyàn dẹrú ẹ̀dá ọsọ àwọn èèyàn di ẹrú ẹni tí ó yẹ kan kàkà kí wọ́n jẹ́rú ọlọ́run bá ọba tó dá wọn wọ́n ń jẹ́rú fún ẹ̀dá bí ẹgbẹ́ bí ti wọn gbogbo ẹnikẹ́ni títà òhìn bá ń bẹ lára rẹ̀ gbogbo àwọn kátà ń sọ ìyó ńlá kú ń bẹ owó tó yẹ kó fi jẹun tó yẹ kó fi ààrẹ ọjọ́ pípẹ́ ń bẹ lára rẹ̀ ọmọ rẹ̀ kan bẹ ó ti pẹ́ ń lékọ̀ rọ́kọ́ ọmọ rẹ̀ kan bẹ ó ti ń fẹ́yà ó ti àìmẹ́yẹ obìnrin tó bá ti dájú kọ ohun ìdá lóhun kí ní kan lọ́wọ́ gbé bùkátà rìn lọ sọ́dọ̀ ẹ̀dá tó ní kọmọbọ̀ bíyà rẹ̀ ó fọba tó dá ọ lẹ̀ tó ní kàkà lórí gbogbo nǹkan ọba tó dá ọ tó ní kàkà lórí gbogbo tí wọ́n náà sì mà pọ́lọ̀ ń ju ọlọ́gbára lé ẹ̀dá ọ̀fọ́nà ọba ọba tó dá ẹ̀dá lẹ̀ àti gbogbo tí wọ́n lò àtàwọn tí wọ́n lò ọlọ́run dá gbogbo wọn ọlọ́run ló sì ní kápá lórí gbogbo wọn wá fi eléyìí lẹ̀ ẹ́ àìmọ̀ lọ́wọ́ bá àìgbára lọ́wọ́ bá ní àìmọ̀bára àìgbàgbọ́ yí ọlọ́run àìmọ̀ sí ọlọ́run àìgbọ́ta hìdù yẹ pé kí lágbọ́dọ̀ mọ̀ nípa sí ọlọ́run òun lọ́pàá ìgbójú òlàdúwò tó wá gbá àlejò kó tàdúwà àmẹ́kí ní máa ń gbà ìdán ọ̀hún wá ọ̀nà kọ́yákọ́yá ẹ́n ọ̀hún wá ọ̀nà kọ́yákọ́yá ọlọ́run bó sánú wá o ọlọ́run bá lékẹ́lá yóò jẹ́ kí tàbí yóò jẹ́ kó yí ẹnì kọ̀ọ̀kan wa la ilaha illallah allahumma a'izz اللهم انصر إخواننا المجاهدين في كل مكان الذين يجاهدون لإعلاء كلمتك يا رب العالمين برحمتك يا ارحم الراحمين آه، قوموا إلى صلاتكم يرحمكم الله